نوع والله في ولا كوانتيتي طب يلا بقى الله سبحانه وتعالى kò mọ́ ṣàkọ nǹkankan wá ní àná ni a ṣàlàyé pàtàkì máa ṣe àmójúkò eléyìí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nípa nígbà Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an al-Karim lọ́nà khudh al-'afwa wa'mur bil-'urf wàáríd àndìjà ilé wọn lè wà nábì wọn lámojúkò fáwọn èèyàn òṣè wọn lámojúkò fún wọn yìí wà mọdùbìlì ọf mọ pàṣẹ dáadáa láàrin wọn wàáríd àndìjà ilé jùkò lọ́dọ̀ àwọn tó já sí pé aláìmọ̀kan ni wọn inú tí òun kì í ṣe ìròyìn tó dáa òun ni kéèyàn máa lo ìsẹ̀mí rẹ̀ ní pàtàkì jùlọ níbi ẹ̀sìn kó máa lò ó pẹ̀lú àìmọ̀. Níbi ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lo ìsẹ̀mí tó jẹ́ pé àìmọ̀kan ná fi ń lò ó. Láàárín àsejù àti àsètò òhun lọ̀pọ̀lọpọ̀ Bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èléyìí tó dáa jù nínú àlámọ̀rí awsatuha eléyìí tó bá wà láàárín tí ó fi sọ́tùn tí ó fi sósì alimam ibn taymiya alayhi rahmatullah onye anabi wa sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé ibn taymiya ó ní pé ẹ̀sìn tọ́lọ́run máa fẹ́ gbà láàrin àṣejù àtàṣe ètò lára bí táwọn ti ń ṣe àṣe ètò níbi wọn lákàkún ẹ̀ eléyìí sì jẹ́ nǹkan tó yẹ pé muhammadu sallallahu alayhi wa sallam anábì bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn sálàfù tó ti lọ náà wọ́n máa ń lákọ̀ọ́kà kún sọ̀látù lówítìrì ó ń bẹnu àwọn táwọn jẹ́ mùsùlùmí kódà tó já sí pé nísìbà sí súnà náà ó wà láàrin wa ṣùgbọ́n tí ò lákàkún sọ̀látù lówítìrì bákan náà ló sì ń bẹnu àwọn tó pé à ń kí sọ̀látù lówítìrì ṣùgbọ́n tó já sí wípé ọ̀nà tá à ń gbà kí i kò lọ pẹ̀lú súnà tí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti rí òun ṣe ìrun téèyàn máa ń pè ó ti rẹ̀ mí mo kú tí kì í ṣàì torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyá nílé òun náà rí báyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò lákàkún salatul witri tá a nínú hadith anábì Muhammad sallam a rí ọ̀gọ̀ọ̀rọ̀ tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ń hàfà wa ìyẹn ni pé tó ń ṣe wá lójú kòkòrò sí salatul witri ẹ̀yin ọkọ̀ máa lọ sínú hadith Jabir bin Abdullah ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì jẹ́ ká mọ̀ pé ká tó sùn lálẹ́ òun là máa ń kí wítìrì ó jẹ́ ká mọ̀ pé wítìrì Ọlọ́run bá gbé kalẹ̀ fún wa lẹ́yìn àwọn kọ̀ọ̀kan ká kí ká kí ká tó sùn kì í ṣe wọ̀ ṣùgbọ́n ànábì gbà wá nímọ̀ràn ó dẹ̀ ṣe ìrìṣàdì fún wa pé àsìkò tó dáa jù òun náà ni ọwọ́ ìparí oòrùn kí n tó mú hadithi jábìrì wá ẹ mú hadithi Ali ibn ó ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní inna Allaha witrun yuhibbul witra fa awtiru ya ahlal Qur'an. Ali ibn Abi Talib ó kọ́ sọ pé al-witru laysa ka atmis ka salati al-maktuba ìrun wítìrí kì í sọ̀rọ̀ yàn nínú tá a gbọ́dọ̀ kọ́ mọ̀ nìyẹn kò kí ń sí ọ̀rọ̀ yàn nínú walakin sanna rasulullahi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ànábì ṣe ní sunna àwọn onímọ̀ náà àwọn fuqaha wọn ní sunnatun mu'akkadatun ó sọ eléyìí tán pé kì í sọ̀ranyàn ànábì ṣe ní súnà fún wa lẹ́yìn ìgbà lọ́wọ́ inna Allaha witrun yuhibbul witr ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àṣọ ni ẹyọkan ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run sì nífẹ̀ẹ́ sí nǹkan kó jẹ́ ẹyọkan wa awtiru ya ahlal Qur'an wa awtiru ya ahlallah torí pé ahlul Qur'an ahlullah ànábì ní gbogbo ẹ̀yàn ní Qur'an lọ́kùnrin lóbìnrin a ò tí ì rò ó ẹ pé ẹ̀ ń ké wítìrì so wítìrì anábì muhammed sallam ó pàṣẹ rẹ̀ ká má gbàgbé ogun àwọn tó wá jẹ́ pé ní tá a fẹ́ ṣe ní tó ṣe déédéé ní tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àti anábì muhammed sallallahu alayhi wa sallam àkọ́lé alukur'an pé wàmà atakum rasulu fakhuduhu wàmà nahakum anhu fantahu tánàbí bá fún yín ní nǹkan ẹ gbà tó bá kọ nǹkan fún yín ẹ má débẹ̀ ayé alukur'an ló sọ bẹ́ẹ̀ kódà bí èèyàn bá fẹ́ lo hadith tí anabi sallallahu alayhi wa sallam tó sọ nígbà tí ọkùnrin kan wá bí anabi náà sí pé kó anabi júwèé iṣẹ́ tó wọ́n mọ̀ ṣe fún un anabi wa sọ fúnfún sallallahu alayhi wa sallam kó máa kí ìrìn ẹ̀ máa rún lójúmọ́ ọkùnrin wá bèèrè lọ́wọ́ anabi wa sallallahu alayhi wa sallam ṣé nǹkan kan tó wà tó jọra yàn lórí mi lẹ́yìn àwọn èyí tí wà anabi ká yìí ànábì ní là ilà àǹtàtọ̀wà kò sí lẹ́yìn ìrun ẹ̀ márùn-ún ojúmọ́ tó jọ̀ràn yàn yìí àyàfi tó bá fẹ́ ṣàṣegbọ̀rẹ̀ lóko wọn lọkùnrin wa sọ pé wàlọ́ọ̀hì òun fi ọlọ́run bá búra la azidanna wala ankus wala la azidu wala ankus ala ala ìní fi nǹkan kankan tá nàbí sọ yìí bẹ́ẹ̀ ni mi sì ní dínkù bẹ́ẹ̀ wàkọ́lá sallallahu alayhi wa Ànábì ní tó bá jẹ́ pé n tó sọ yìí bó ṣe bó ṣe lóun ó ṣe ló bá ṣe é Ànábì ní yóò wà ní Jannah tó bá jẹ́ olódodo pẹ̀lú nǹkan tó sọ yìí kódà tó yẹ pé hadith yìí náà lèèyàn fẹ́ fi ṣiṣẹ́ èèyàn ó wo Ànábì tó sọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam máa dẹ ìdànù o bóòlù Ànábì ṣe máa ń ṣe ìyàwó Aisha ni Ànábì ń bẹ ńlé o Ànábì bẹ lájò o ọ̀nà méjì pàtàkì tánàbí sallallahu alaihi wasallam tí ò kì í fi ṣe kì í fi lọ́ra àlùwítìrì wà mẹ́ wàràkàtà ìfàjọ rákà méjì tá a máa ń kí ká tó kí fàjìrì wà mẹ́ èyí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tá a bá wo wà dáadáa ọwọ́ tá a fi ń wítìrì àti ràkàtà ìfàjọ ó pè fún ká ṣerú yìí ká fi síra wa létí so wítìrì kò kí ń ṣe ìrun tó ń kálukú kan lè wò ó pé òun á kí òun á kí tó fi pé tànàbí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ò bá fi kí lóru bóyá nígbà tí òun bá gọ̀ lábà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àbí bẹ́ẹ̀ kọ́ àsìkò bá dí mọ́ ànábì lọ́wọ́ ànábì ó mú wa tó bá di ìyálẹ̀ta ìyàwó Aisha radiyallahu anha qalat ní min kulli layl ní gbogbo òru kọ̀dé áwùtà rasulillah sallam min awwali layl ìgbà mi bẹ ó lè jẹ awwali layl lànà bí ó kì í wítìrì á sọ pé lẹ́yìn ṣá wà mí ní àwùsàpè é ó dẹ̀ dẹ̀ gbà mí jẹ́ pé gbogbo òru lànà bí ó dìde tí ó kì í wítìrì wà mí ní àkhírì yàtọ̀ sí pé ó ń sọ pàtàkì sọ̀látùl wítìrì ó tún ń sọ àsìkò fún wa ó ń sọ àsìkò fún wa tí alẹ́bùwà muhammadu sallallahu alayhi wa sallam tó máa ń kí wítìrì tàbá ọ̀nà hadith abdullahi ibn umar ilé ìgbàjúmọ̀ alẹ́bùwà muhammadu sallallahu alayhi wa sallam ij'alu akhira salatikum bil layli witra ànábì ní ẹjọ́ jẹ́ pé ìwọ̀n tẹ́ẹ̀bà kíkàn ìlóru ẹjọ́ jẹ́ wítìrì ẹ kó jẹ́ wítìrì nínú tá a gbọ́dọ̀ mọ́ mójútó níbi ìrun wa ikhwatu fillah sọ̀látùl wítìrì wà ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ eléyìí àwọn tó dẹ̀ pọ̀ ni ò mọ̀ torí ẹ̀ la ṣe ń ṣe nàṣíhà fún wa kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó lé oníkálukú wa kún ní ẹ̀sìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abdullah ibn Umar alubadiru subah bil witri ànábì ní tó bá ti di pé ilẹ̀ bá ti fẹ́ mọ́ ẹ tètè ẹjọ́ jẹ́ wítìrì tẹ́ fi bẹ̀rẹ̀ ìrun inú hadithu Jabir anabi wa gbà wá ní mọ́ra torí pé ọ̀pọ̀lọpọ̀ lábala wípé òun lànàbì ní akíkàn òun lànà kì í sọ̀rọ̀ yẹn ní kakíkàn lóru ọ̀rọ̀ yẹn kan irishadu lànàbì fún wa sallallahu alaihi wasallam tá a bá lè jẹ́ pé kò lóru huwa ajmalu ahsan òun ló dáa jù ṣùgbọ́n tó bá jẹ́ pé instead tá a fi gbà níyẹn pé a fẹ́ kí lóru yẹn La bá wá ní kí rárá rá ó bẹ́tà kákanlẹ̀ wá sí kí ni kákanlẹ̀ kí ló lálẹ́ kó tó di pé àfẹ́gbẹ́ nílé à ń sùn torí pé àdéhùn jábìrì lànàbí wa sallallahu alaihi wasallam ń sọ fún wa pé man khafa alla yaquma min akhir al-layl ẹnu àwọn tí kìíní máa affect jù àwọn obìnrin ní ọ̀jẹ̀ tó já sí pé wọn kì í lákàtún sọ láti lè wò oníkálùkù tó bá jẹ́ obìnrin náà àwa náà ó máa gbọ́ oníkálùkù ó bira rẹ̀ léèrè wípé lóòótọ́ àti lódodo báwo ni kaifa bayni wa bayna salatil witr ìyàwó lèmi àti salatil witr kọ síra wa anabi wa sallallahu alaihi wasallam ó ti fún wa ní mọ̀nà àwọn tá a jẹ́ obìnrin ní pàtàkì jùlọ man khafa alla yaquma min akhir al-layl ẹni tí ó bá ń fìyà pé ó ṣeé ṣe kóun má dìde kírun lóru falyutir awwalaha ànábì ní kó kí wítìrì rẹ̀ lálẹ́ wa man tama'a an yakuma akhira àmì tó bá pé ó ṣú ọ̀fun ó sì dá lójú ó ti bá sábà pé òun mọ òun lè má dìde lásìkò falyutir akhira al-layl kó kí i nígbà tó bá tí wáyé pé ó bá dìde lóru kó jẹjẹ wítìrì ló máa kíkẹ́ because nínú misconception táwọn èèyàn gbé táwọn gbé káàkiri òun náà ni wípé wítìrì lásà gbọdọ̀ kí kẹ́yìn lóru lẹ́sà hamron hatman kìí ṣe alámọ̀rọ̀ jẹ́ pé dandan gan wítìrì la gbọdọ̀ kí kẹ́yìn lóru ìyẹn kọ́lá nàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pé abdulliya èyí tó lọ́lá jù ń bẹ̀ òun ni jẹ́ pé wítìrì la kí kẹ́yìn so anábì ni ẹni tó bá ń pààyà pé òun lè má jí lóru kó kí wítìrì ẹ̀ lálẹ́ àdéhùn sọ̀rọ̀ anábì sọ eléyìí tó clear ànábì ṣùgbọ́n tó bá yẹ pé ó ti fọkàn balẹ̀ pé nǹkan kan ò kí ń yẹ dídìde òru wọn ànábì ní kó jẹ́ kó jẹ́ pé èyí tó máa kí kẹ́yìn lóru kó jẹ́ wítìrì fàyínà sàlátà àfẹ̀rẹ̀ láìlí mashhudatun wa dhalika afdal ìyẹn ló lọ́lá jù jẹ́ irun òru òun tó special lọ́nà kan ìdí nìyẹn fi jẹ́ pé àwọn sálàfù wọn kì í fi sàlátì wítìrì wọn kì í fi ṣeré nínú àwọn sálàfù tó yẹ pé a rí nínú ọ̀rọ̀ wọn tí wọ́n kọ́ lẹ́yìn pé sálàfù lè pé ibi táwọn gbé sí nìyẹn ibi táwọn gbé sí òun nìyẹn Umar bin Khattab ó ní alwitru laysa bi hatmika hayati tolati maktuba walakina o sunna oní sunna ní lóòótọ́ kò kíyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n alimamu Ahmad alayhi rahmatullah imam Ahmad ní man taraka fàwúwà rọ́jòlù sọ ẹni ó bá gbé wítìrì nílẹ̀ tí ò kí èèyàn bú ni láyà ń bági àǹtọ́kùbáláwò ṣàhàdà kódà tó bá ń jẹ́rìí lérí àlámàrí kò tọ́ ká gbà lọ́wọ́ ẹ̀ àwọn sálàfò kì í fi ṣeré bí wọ́n ṣe mú lọ́dọ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam hasan al-basri ní alewitr hakon wítìrì nǹkan tó rí tó sì fẹsẹ̀ nílẹ̀ ni màmá lamu yóò tá a bá fi rẹ́nìkan tí ò kí ń kí wítìrì falaysa mina salihin kò sí nínú ẹni rẹ̀ ẹni tí ì bá kí wítìrì Hasan al-Basri ni kò sí nínú ẹni rẹ̀ kọ́nọ̀bà Allah subhanahu wa ta'ala kó káwá kún àwọn ẹni rẹ̀ tabawo salatul witri gbogbo aláti mọ̀ pé tó ń jẹ́ wítìrì náà wọ́n pè ní odd látòrí pé kó jẹ́ ẹyọ kan ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn-ún ó lè jẹ́ méje ó lè jẹ́ mẹ́sàn-án ó lè jẹ́ mọ́kànlá á lórí mọ́kànlá torí tó ń jẹ́ ọ̀dì ó tún tẹ̀síwájú ṣùgbọ́n tá a bá dùn lórí mọ́kànlá yìí nítorí pé sunna tàlẹ́bọ̀ Muhammad sallam sáfàrà ọ̀hádà wa ànábì bẹ́ńlẹ̀ anabi ń bẹ lájọ anabi ò lè kí máa wẹ̀ kò lè má kí wítìrì mọ́kànlá sí anabi máa kí sallallahu alayhi wa alayhi wa sallam. ṣùgbọ́n bó ṣe wá jẹ́ òǹkà tó yàtọ̀ síra wọn yìí ọ̀nà tá a máa ń gbà kí ni máa ń yàtọ̀ tẹ̀tẹ̀ yẹn bá fẹ́ kí ẹyọ kan ìyẹn clear kò ṣe kò lẹ́jọ́ nú ẹyọ kan ẹyọ kan náà ni tó bá jẹ́ mẹ́ta ọ̀nà méjì hadith anabi muhammad sallallahu alaihi wa sallam wítìrì tó bá jẹ́ mẹ́ta ìyẹn lè kọ́kọ́ kí méjì téèyàn ó sálámà lẹ́yìn ìgbà yẹn yóò wá kíra kàkan èyàn tó wá sálámà tàbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà kejì ìyẹn lè kí mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀léǹtẹ̀lé téèyàn ò ní jókòó rárá tó bá jẹ́ márùn tàbí tó bá jẹ́ méje ní ọ̀nà tá a máa ń kí a lè kí márààrún yẹn pẹ̀lú sálámù ẹ̀yọ kan bánàbí ṣe máa kí nìyẹn sallallahu alaihi wasallam a sì lè kí méjèèje yẹn pẹ̀lú sálámù ẹ̀yọ kan tá ní jókòó mẹ́ ara tó bá yẹ kí márùn la fẹ́ kí àbí méje tàbá pẹ̀lú sálámà ẹ̀yọ̀kan tàbí kó kí méjèèjì papọ̀ pẹ̀lú sálámà ẹ̀yọ̀kan. nínú hadith náà bákan náà a rí pé ìgbàláyè wà ìyẹn lè kí ní mẹ́rin sálámà kan lẹ́yìn ìgbà yẹn kí yẹn múra kẹyọ̀kan wá ìyẹn náà jáza ìyẹn lè kí ní mẹ́fà kí yẹn wá kẹyọ̀kan náà lè lórí <clears throat> eléyìí náà jaza tó bá jẹ́ mẹ́sàn-án lèèyàn bá fẹ́ kí bó ṣe wà nù súnà nàbà Muhammad sallam èèyàn á kí mẹ́jọ èèyàn á jókòó èèyàn ó ṣe táyà èèyàn ní sálámù èèyàn wà mẹ́ọ̀ kan wá èèyàn ó jókòó èèyàn ṣe tàṣáhùdù èèyàn ó sálámù tó bá jẹ́ mọ́kànlá á kí ní méjì méjì méjì méjì ànábì máa ń kí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó bá pé ẹlẹ́ẹ̀kẹjọ ànábì sallallahu alaihi wasallam á mú tó bá pé mẹ́wàá ànábì sallallahu mú ẹyọ kan orí ẹ̀ yóò mú wa ṣeré ara ń tí lè fi pàtàkì òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ rò wípé tá a bá fẹ́ kí mọ́kànlá gẹ́gẹ́ bá a ṣe ń kí tarawih yìí sìn pé a lè kí rákà mẹ́rin ní tẹ̀léǹtẹ̀lé ká sálámà rákà mẹ́rin ní tẹ̀léǹtẹ̀lé ká tún sálámà bóyá mẹ́ta yẹn bóyá àwa kí bẹ́ẹ̀ kàn ṣe pé àfúrí bó ṣe wà ní ni hadith tó nígbà mùkánú tíra Sheikh Salih Uthaymin rahimahullahu ta'ala rahmatan wasi'a lẹ́yìn ìgbà yẹn mo padà rí pé gbogbo ohun tí sheik sọ wọn ò fi hadith sí pé anabi kibai anabi kibai wọn kàn ṣàlàyé mo padà rí wípé hadith anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni sheik fi ń ṣàlàyé ìkọ̀ọ̀kan bá a ṣe máa ń kí wítìrì kì í kàn ṣe pé you just have choice lákàtí kí tó bá jẹ́ pé márùn la fẹ́ kí àwa kì í ní méjì méjì ẹyọ kan là tí ó yá kí mọ́kànlá la fẹ́ kí ká wá kí ní mẹ́rin mẹ́rin mẹ́ta a ní choice ó ti ní báyìí náà ṣe kí àwọn abala yẹn so wítìrì nínú tá a gbọ́dọ̀ mójútó alákòlè èyí tá a ń pèsè àwọn tá a jẹ́ obìnrin ní pàtàkì jùlọ ká ní àkàkùn sọ̀látùlù wítìrì nítorí pé téèyàn bá ń kírun ìṣá ìlàlálẹ́ àmọ́ bó ṣe máa ń ṣe èèyàn bó ṣe máa ń ṣèyàn ni pé yóò ti rẹra bó ṣe wá rẹra tó yẹn tábà lọ sọ́dọ̀ alẹ́ bàbá Muhammad sallallahu alayhi wa sallam àti anabi òkè ń fi salatu witiri anabi òkè ń fi ṣeré ẹ̀ẹ́dẹ̀gbẹ́ gbólóhùn tí àwọn sálàfù náà sọ alimami Ahmad rahimahullahu ta'ala man taraka li witra fa huwa rajulun su ẹni tó bá gbé wítìrì lẹ̀ tí ò kí èèyàn bú ni wa bi hadha yaqulu al-Hasan al hasan basori náà sọ wípé alwitru haqqun faman lam yutir falaysa mina salihin wítìrí òdodo nínú ẹ̀sìn tọ́lọ́ fi ránlẹ̀ muhammad sallallahu alaihi wasallam hasan basori ní ẹni tí ì bá kí falaysa mina salihin gbogbo gbìyànjú wa lórí ẹ̀sìn ká lè bá jẹ́ nírí níwájú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fi hàn pé inú tí ò yẹ ká fọwọ́ àwẹ̀wà mú nínú ẹ̀ òun náà ní sọláàtù lùwítìrì ó wà àbí ọlọ́run bá lọ́ọ̀ subhanahu wa ta'ala gbogbo tó bá jẹ́ súnà àtànà tọ́lọ́wọ́n bá fẹ́ tànà bí fi júwe fún wa ọlọ́run kò fi rọ oníkálukú wa lọ́rùn kó má jẹ́ kó le fún wa bi'idhnillahi ta'ala nígbà tá a tún máa wo abala tó bá tó sàǹfààní fún wa lọ́la àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàmú oníkálukú wa dúró lórí ẹ̀sìn òdodo kó sì gba èyí tá à ń ṣe yìí kó gbà á níjọsìn fún wa aqulu ma tasma'un أستغفر لي ولكم من كل ذنب والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسأل الله عليكم جزاكم الله خيرا ọlọ́kọ̀ bá aṣọ àwọn ṣẹ́kọ̀ nam ìbéèrè aláwọ̀kọ́ oní ẹni wípé ǹjẹ́ aláǹfààní láti pe ìran ní ẹ̀mẹ́ta bóyá sọ̀látù lápẹẹrẹ sọ̀látù súbọ̀ so bóyá wọ́n ti kọ́ pe ìran àkọ́kọ́ bóyá kò wá sí àǹfààní àti lo mic bóyá torí pé generator ò ṣiṣẹ́ àbí kò síná so wọ́n wá fi ẹnu pe ìran ẹlẹ́ẹ̀kejì so bá ṣe pé ìran ẹlẹ́ẹ̀kejì tán ilẹ̀ ta sí díẹ̀ wọ́n rí i pé wọ́n múná dé àsìkò tẹ́tẹ̀ máa ń kírun tí tó so wọ́n bá rò pé tọ̀ ẹ jẹ́ kí a fi máìkì pe ìran so wá ń jẹ́ sí ó wá ń ó wá jẹ́ pé ẹ̀mẹ́ta kò ní ti pè é jẹ́rú àyàkùn lásán button-down kò ń ṣọ̀ràn yẹn ní ká fi máìkì pèrún so tó bá já sí pé a bá ti pèrún kọ̀dé àdáyìnà máa àdáyìnà so ìtọ́lọ̀ ní ká ṣe láti ṣe yẹn wọ́n ṣe pé ọ̀ràn yẹn ni láti wá sọ ìrun di ẹ̀ẹ̀mẹ́ta so tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá ń gbà tá a rí mọ́síláhà kan tó wà rọ́ọ́jẹ́hà bàbá ní pé kí ẹ pé wọ́n ṣe nǹkan tó jẹ́ pé tá a bá sọ́ra a lè padà mọ títí tí ó fi di wípé bí wọn bá ti pe òun tí wọn ò lo mic bí ẹni pé wọn pe òun eléyìí kò bọ́ sójú ẹ̀ so Allahu alam kò nídìí. naam jazakallahu khairan ìmáàmù tí kẹrọ ààrẹ ò dáa débi pé àwọn aráàfin àwọn alifábẹ́ẹ̀tì tí ọgbẹ́ àwọn àyà kọ̀ọ̀kan ó ń gbé sára wọn bí kò máa fi tá kò máa fi pe sá bí kò máa fi sìn kò máa fi pe ṣìn ǹjẹ́ irú ilé kí ni ìdájọ́ rẹ̀ níbi ìmọ̀. Wallahu a'lam ìmáàmù tó bá rí báyẹn níbi kẹwàá kò gbọ́dọ̀ jẹ́ mi ní Suratul Fatiha ṣẹ́ni tí Suratul Fatiha bá perfect á ní pé èèyàn sì lè kírun lẹ́yìn irú mọ́mù yẹn tí ò bá síbòmí téèyàn lè ti kí nǹkan kò múnú èèyàn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó pé Fatiha òun ló bá lọ ní problem tó fi já sí pé bó ṣe ń fi ara fi kan pé kan yìí tó bá fi di pé ó bá ti ń afẹ́tì máa nà suratul Fatiha táwọn àfáà sọ náà ni pé kò sí Fatiha bí orin yẹn a sì ti mọ ìdájọ́ gbogbo ọ̀rọ̀ tí ò bá ti ní Fatiha gbogbo ẹni ó bá kéwé lásán látàlá ọlọ́run àná wa. lẹ́mu jazakumullahu khairan ìbéèrè tí ó last ọ̀nà ni àwọn mahat jẹ́ pé nínú Ramadan àsìkò tí wọ́n ní ìrun tí wọ́n ní ìrun láwẹ̀ So tó jẹ́ pé àsìkò tá ń ṣe háídọ̀ lọ́wọ́, ṣé olóore wo ni wọ́n tún lè gbájúmọ́ láti máa ṣe? Ṣé olóore pọ̀ fáwọn obìnrin tí wọ́n bá dìrun nígbà tí àgbà Ramadan lọ́wọ́? Qira'atul Qur'an ara sí olóore ni. At-tasbih wa tahmid subhanallah walhamdulillah ara sí olóore ni. Ká jókòó ká máa ṣàdúrà wọn, fára wọn, fáwọn ọmọ wọn, gbogbo àlùmọ̀ lápapọ̀ ara iṣẹ́ oore leléyìí náà so kò sí kò ṣe lazim òun ni pé wọ́n gbọ́dọ̀ nírun kán tó ṣe àwọn nǹkan tí a kà kalẹ̀ yìí eléyìí tí ayánmọ́ wà lórí ẹ̀ náà ni alukur'an ní kíkà yálà yìí sì wà pẹ̀lú tí àwa dúró lé lórí nínú ẹ̀rí òun náà ni pé kò sí nǹkan tó tako kíkí alukur'an fún ẹni tó jẹ́ haid lásìkò tó ń ṣe haid lọ́wọ́ sòtòrí pé ẹ̀rí tó ṣe léyìí ní haram fún kò fẹsẹ̀ rí lẹ́wọ̀n náà wàhálà wàhálà. naam jazakumullahu khairan kí a dúró báyìí kọlọmọba kí ẹ gbà níjà tó hayakumullah. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته